من هو الله الذي لا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa rí pé a kú ojúmọ́ o a kú ọdún iléyà yìí Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ bákan náà àtúndìjọba ríkà júmọ́ àlá á jẹ́ kí a ṣe púpọ̀ ẹ̀ pẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò yín ètò àlìfẹ́ fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello lórúkọ mi mo ṣì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí máa fi kọ́kọ́ síde òun náà ni pé ṣé ọ̀tọ̀ àbí ìgbàláyè rẹ̀ wà nínú ẹ̀sìn Islam fún mùsùlùmí tó jẹ́ pé yóò pẹran ṣùgbọ́n látàrí pé bóyá kò rárá gbà mọ́ kò rárá rún mọ́ gbà tí akírun ayídì tán gbára báyìí lòun ti lọ gé irun rẹ̀ ṣùgbọ́n kò tí ì pa ẹran nírú òní tá akírun ayídì báyìí bí àpèjúwe ọ̀la àbọ̀túnla òun ni yóò dùn bú ẹran títí ẹ̀ ṣé ìgbàláyè eléyìí wà àbí tá a bá ti kírun tán náà ni àbí ìgbà tó bá tó pẹran tán náà ni ó tó láǹfààní àti gé irun rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته خواننا بوارو أم سلمة رضي الله عنها التي ما مسلم بجادي النبي صلى الله عليه وسلم من إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس شعره وبشرته شيئا hmm. النبي صلى الله عليه وسلم ní ti ìjọ ìjọ àwọn ọjọ́ mẹ́wàá wa ìbẹ̀rẹ̀ lóṣù rọmọ oṣù dọlhijja bá ti bẹ̀rẹ̀ tẹnìkan ní yín bá sì gbèrò láti pọ wọn pẹran léyà kò tún gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú orí rẹ̀ máa kò sì gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú awọ ara rẹ̀ ní gígé má ẹgbẹ́ wa mi tún ní kò tún gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú ìkànnà rẹ̀ máa eléyìí ò ní jẹ́ ní tó tọ́ àyàfi lẹ́yìn ìgbà téèyàn bá pẹran èyí tó túmọ̀ sí pé a ti sọdún lónìí alhamdulillah kò túmọ̀ sí pé ẹni tó ti fẹ́ gé kaná rẹ̀ látijọ́ tí oṣù dòlhíjà ti bẹ̀rẹ̀ tí ò gé ẹni tó fẹ́ fá irun mú rẹ̀ àbí gérun abíyá rẹ̀ àbí tó fẹ́ fárun abẹ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù dòlhíjà tí ò sí bẹ́ẹ̀ kò sí àyè fún láti ṣe bẹ́ẹ̀ onígbà tó bá tó pẹran hmm. ẹni tó jẹ́ pé kò pẹran tiẹ̀ lónìí ọ̀la ni ó tó pa gbà tó bá ni ẹni tó yẹ pé ọ̀túnla ìní ó tó pa ìgbà tó bá tó pẹran ni ìjọ mẹ́rin ni ìgbà tó bá tó pẹran ni ẹni tó wá lọ gé irun rẹ̀ àbótí ẹ̀ gé ìkànnà rẹ̀ ṣáájú kó tó di pẹ́ pẹran ọwọ́ ògidì pa ti ṣe sọ̀láàtìlá eid onítọ̀hún ọ̀sẹ̀ sófin eléyìí tá nàbì sallallahu alaihi wasallam tó fi yé wa ìtara rẹ̀ ọ̀nà ni kò tọrọ àforíjì. jazakumullahu khairan omi tún ni ìbéèrè ilé ìtọ́wá láti ọ̀dọ̀ afa Abdulhamid láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tó ń ta oògùn òyìnbó èyí wọ́n ń tọ́ka sára wọn wípé àwọn gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ta oògùn òyìnbó ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa ta àwọn oògùn tí èèyàn fi máa tó jẹ́ pé àwọn ẹlòmíì máa rà náà fi máa ṣẹ́ oyún àbí èyí tí wọ́n fi máa ń fi ètò sí ọmọ bíbí. alhamdulilayi sísẹ́yún alislam kò faramọ́ islam ò faramọ́ kan sẹ́yún àyàfi ẹni tó bá jẹ́ pé oyún tó ní àwọn ẹni tó mọ̀ nípa ètò ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tó ṣe fọkàn tán tó ṣe pé wọ́n èké pé ó bọ̀yọ̀ wọ́n èsì sálábòsì so wọ́n fi dáni lójú sáká pé obìnrin yìí pẹ̀lú oyún tó níyì tí wọ́n bá móyún yẹn kú mbẹ́ ó lè ṣe sábàbí ẹ̀mí rẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ kú so eléyìí náà Islam gbà pé wọ́n lè yọ nígbà tó bá pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóyún yẹn ṣẹ̀ṣẹ̀ wà kì í ṣe oyún tó ti wà ní advanced level torí pé ta lẹni náà tó lè tẹrí gbà pé kẹ́ ẹ pa ẹ̀mí kan so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kẹ́ máa tarú oògùn báyẹn ó léwu hmm. àyàfi tó bá ṣe pé wọn ò ní ìtafẹ́ nìkan àyàfẹ́ ni tí àwọn ẹni tó mọ̀ nípa ètò tọ́jú aláàárẹ̀ tó dángájíá tọrọ wọn fi ni lọ́kàn balẹ̀ tí wọ́n bá nírú rẹ̀ lè rà wá fáwọn láti lò hmm. eléyẹn ilẹ̀ lè ta fún so ìfètò sọ́mọ bíbí náà ètò olè ń fi sọ́mọ bíbí ọmọ tó lọ́n bá fẹ́ mú wáyé yóò wáyé náà ni so ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ àṣàkáṣà àṣàárọ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ tó ń dáṣà yẹn sọ ọmọ kọ́ ọmọ kẹẹ̀ẹ́dógún ni wọn náà jẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ <laughs> tó bá pé bàbá rẹ̀ náà bá ṣe irun tó ń wí ò ní wáyé hmm. náà òyìnbó sì sọ pé kẹ́ ẹ fètò sọ́mọ bíbí ẹ má bímọ òun sì ń pè fọ́mọ ìlú rẹ̀ pé ẹ bímọ ẹ bímọ afẹ́ pọ̀ hmm. náà. jazakumullahu khairan. Ah, ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá tẹ bá ti ń rí tán ẹ máa láìkì ẹ bẹ́ẹ̀ kẹ́ tó máa ṣíà rẹ̀ kí ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíín náà kan tún jàǹfààní ẹ̀ ẹ sì máa rí èmi àti sheikh ah, lónìí ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí ẹ lè fi pọ̀wọ́ ilé dá sí ètò bákan náà òun lẹ lè máa lo nọ́mbà ilé yìí náà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí olùjà ìbínú tí a fi máa dá sí ètò ní àárọ̀ yìí insha bí kúrò ti là bákan náà tí a bá ti ń pè wọlé ká máa gbìyànjú láti yẹn eh, ẹ̀rọ rédíò wa sílẹ̀ ah, inshallah ọlọ́run á ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí olùjá ọ̀dọ̀ wa ní ibí. hello. hello. hello. orúkọ yín o. ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn ojú òpó tí àwọn nọ́mbà tí à ń lò náà tí ẹ fi lè kàn sí wa ní ibi tí a wà yìí. bákan náà bí a ṣe ń bá ètò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ lọ́hùn. ẹ lọ́hùn wàhálẹ́gùn sálàmù rahmatulahi wabarakatu orúkọ yín àti bíta ti ń pè. yusuf láti ìbàdàn ní sà. láti ìbàdàn kí ni ìbéèrè yín. ìbéèrè tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni tí wọ́n bí rẹ̀ tí wọ́n bá ń ta wọ́n ń ta ọlọ́ba drink wọ́n tún wá ń ta àwọn ọtí mọ́. Mm-hmm. ẹ̀rẹ̀ wọ́n ní pé kẹ́ẹ̀ bá àdéhùn tó mú nǹkan kan náà kí ni irú kí lọ́mọ ẹni lè ṣe irú kí ló lè ṣe tí ẹgbà ìjọba wọn ẹni ọjù wọn ń ta àwọn ètò ìṣe ọtí náà wọn ń ta wọn bí victor ni wọn ń ta gbogbo ẹ̀pọ̀ àti amíníràs àtàwọn tó jẹ́ tọ̀dọ̀ lọ́tí náà. ọ̀dà àti gbọ́yìn. alhamdulillah òfin ọlọ́run dá lórí pé haram ni lórí mùsùlùmí hmm. láti ta ọtí àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọtí àti hmm. gbogbo ohun tí máa máa dọpọ̀ lọ́rù hmm. tí máa dọ orí rú kò bá jẹ́ mímu kò bá jẹ́ fínfín kò bá jẹ́ lílá kò bá jẹ́ jíjẹ tọ. gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú dídá ọpọlọ rú islam ṣe lé wọ̀. Hmm. lẹ́yìn náà àwọn bàbá àtìyọ ọlọ́tí àtàwọn ẹni tí ń tan tó lè dọpọlọ rú sẹ́yìn náà lè fi irú rẹ̀ lọ àwọn ọmọ yín. sọ nǹkan tẹ́yìn ò ní fi lọ ọmọ yín tẹ́wàá ń tà fara yín. Hmm. ó dàbí alágbẹ̀dẹ ẹni tí ń rọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ hmm. tí ò ní fi sídìí ọmọ tiẹ̀ àmọ́ tí ń fẹ́ kára yọ ọmọ fi sídìí ọmọ tiwọn tó sì dáa bẹ́ẹ̀. nítorí dájú ni pé lẹ́yìn kódà gan-an kápọ́ lọ́wọ́n bò ṣe lófin pé wọ̀ ni ò sí làákà ìkan tó pé tó ṣe pọ́ bá a mú pé kéèyàn máa ta nǹkan tó lè dàyàn lọ́pọ̀lọ́ rú má ti sèpá fẹ́ ya wèrè. Hmm. hello ìyá hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. abdulhakeem ni sọ́yọ̀ láti ìlú jù. kí ni ìbéèrè yín. ṣe é akí dókítà wa. naam. ìbéèrè mi ni pé tí a bá rí ẹni tó jẹ pé kì í kírun tó sì jẹ́ pé ìgbà ẹ̀dá kan ẹ bá yà láàrin tó ládá. ẹni tí èké wọn tó sì ń gbàwẹ̀ tọ. alhamdulilayi mùsùlùmí ọ̀nà àlàní tí wọ́n ń sojú islam ẹni tí ìbá ti sojú sí islam orúkọ lásán sọ ni di mùsùlùmí abíni ní mùsùlùmí ó kú kí wọn náà túnra rẹ̀ bí pẹ̀lú kó lámòjútó tó péye pẹ̀lú ṣíṣe ojúṣe mùsùlùmí ẹni ó ti sojúṣe mùsùlùmí kì ṣe mùsùlùmí o hmm. tírú wọn bá sì kú ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá ìjàngbọ̀n pàdé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama hmm. kò gbọ́dọ̀ pẹ̀lú wọn ṣe sọ̀látù janaza sọ̀daràn la hmm. ọjọ́ ìbò sì jẹ́. naam sheikh lábẹ́ ìbéèrè ẹni tó pè wọlé láti ìbàdàn wọ́n ní irú òbí tí wọ́n ń ta nǹkan máa kí ni ọmọ irúfẹ́ onítọ̀hún lè ṣe sí i. kí ni ó ṣe yọ bóbi rẹ sọ ni tó bá wù kó gbọ́ tó bá wù kó má gbọ́ ìwọ ti bọ́kùn wàhálà kúrò lọ́rùn nígbà tó bá ti sọ fún. naam hello. waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti ibi ti ń pè yìí mohammed sultani láti Ọ̀yọ́ Ìyáláfin. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi kí ni sẹ̀ríà wí nípa oògùn ṣíṣe oògùn ṣíṣe. tọ padà àtìgbọ yìí. alhamdulilayi tó bá ṣe pé ẹ fẹ́ sóògùn fún àárẹ̀ tí máa ń ṣe yín bí ibà ìgbà ibà pọ́njú ibà typhoid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí náà ń dá yín láàmú jẹ̀díjẹ̀dí ò jẹ́ gbádùn islam ní kẹ́ ẹ wá oògùn sí nǹkan tí ń ṣe yín yẹn nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma anzalallahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àmódi kan kalẹ̀ láyé yìí àfi kó jẹ́ kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀. Hmm. nǹkan tó kàn ṣẹlẹ̀ ní àdìsí ni alimahu man alima wa jahilahu ẹni tó mọ̀ ń pa rẹ̀ ló ń pa ẹ̀ ẹni tó mọ̀ ń pa rẹ̀ àwọn eléyìn àwọn yóò pè. Hmm. eléyìí ọ̀wá túmọ̀ sí pé ká pé àárẹ̀ kan bẹ láyé yìí tó lè máa báyàn fara táwa pé kò lóògùn Hmm. òfin ọlọ́run ni pé gbogbo àárẹ̀ ló lóògùn ṣùgbọ́n a lè má mà hmm. a lè má mú oògùn yẹn àyàfi àárẹ̀ ogbó àti ikú torí pé kò sí oògùn tó lè lò pé kọ́ ọmọ gbò àti dèwé kan kí ní ògbó náà ni hmm. bọ́ọ̀lù ṣe ń jí tó ń dèwé ó ti gbó náà nìyẹn <laughs> so bẹ́ẹ̀ náà ni ikú wọ́n máa yọ̀gùn ní ànìlọ́ ti dẹ́wọ́ oògùn kan sí tó lè lani gbani kú lọ́wọ́ kú so irú àwọn eléyìí Islam ò takò lópin ìgbà tó bá ṣe pé ntẹ́ wa fẹ́ lò láti ṣoògùn rú àmódi tí ń bá yín fara fínra yẹn kò takòtò lọ. lópin ìgbà tó bá ṣe pé níta ẹ fẹ́ lò wọ́n takòtò lọ kò sẹ́ni tó ní kẹ́ má lò àmọ́ tó náà bá tún ti takòtò lọ ẹ̀ gbọ́dọ̀ lò. Hmm. àmọ́ rú àwọn oògùn táwọn èèyàn máa ń ṣe oògùn pé mo fẹ́ lówó oògùn pé mo fẹ́ là ogun wípé mo fẹ́ di ẹnìkan tó ṣe wípé yóò di àpáta pààrà. ogun kí n máa ta tó ṣe wípé náà gbogbo ẹni tó bá tiẹ̀ ta mí lọ́fà kọ́fọ́ padà sọ́dọ̀ rẹ̀ <laughs> so àbí ìta bá fọ́n sílẹ̀ ẹ̀jọ́ máa ta wàràwàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́yìn ẹ̀ ń ṣe nǹkan tó takùtọ̀ lọ́ọ̀nì lẹ́yìn hmm. ẹ̀ ń ṣe nǹkan tó takùtọ̀ lọ́ọ̀nì lẹ́yìn ẹ má gbàgbé láti ṣe tí ò ní jẹ́ kú ẹ sì má gbàgbé láti ṣe tí ò ní já ṣe yín rárá rárá rárá ẹ má gbàgbé láti ṣe tí ò ní jẹ́ kí oṣù ọ̀tọ̀ yín wá láéláé ẹ má gbàgbé láti ṣe tó ṣe wípé yóò sọ yín dẹni tó ga ju gbogbo èèyàn lọ láyé irọ́ lásán irọ́ lásán irọ́ burúkú oògùn òfò oògùn àdánù tó ṣe wípé bẹ́ẹ̀ ti ń ṣe ẹ̀yin náà mọ̀ pé gbogbo orú àwọn oògùn yẹn ò lè ṣe ṣe láéláé láì pé nǹkan míì Hmm. ẹni tí ń pò gèdè sọlọ ló ń pè ní hmm. gbàtọ́ ń pa ìyájọ sọlọ ló ń pè ní ọlọ́fà òkan yọ ìwo kíni láì jẹ́ pọ̀ pẹran léyà hmm. so gbogbo orú eléyìí bá wọn ìgbésẹ̀ tọ́jẹ́ ti àṣẹ tán nìyí ṣé wàá rí gbogbo àwọn oògùn yẹn pátá porongodo rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn àlìjẹ̀nu so àwọn àlìjẹ̀nu ẹ̀wẹ̀ wọ́n ṣe tẹ́ni àyàfi kéèyàn náà takùtọ̀ lọ so nítorí ìdí ẹlẹ́yìn mùsùlùmí máa bẹ lọ́ọ̀ni mùsùlùmí máa pe ọlọ́ọ̀ni èyí èsì pọ̀ lọ́ọ̀n kéèyàn pàdánù ọlọ́run ọbọ̀ dáyàn lónà wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an ọlọ́run ní tí àwọn ẹrú mi bá bí ọ léèrè nípa mi mo súnmọ́ màmá jẹ́ pé ẹni tó bá pè mí gbogbo ìgbà tó bá pè mí hmm. ọlọ́run ní ẹjẹ́ á máa pè hmm. ẹ ráwọn bàbá bàbá tí wọ́n sóògùn títí wọ́n kú wọ́n fóògùn lẹ̀ so wọ́n kú wọ́n fóògùn lẹ̀ ẹ̀rí babaláwo gan òun náà tún kú dànù Hmm. alágbègbà kú dànù ẹ̀yin ò bá sì gbọ́n púpọ̀ ọkàn jẹ́ pé wọ́n yé sòótọ́ náà ni hmm. ẹ rí wọn ní ikú pa babaláwo bí ẹni tí ò nífa ó nìna kò ṣe gbàálẹ̀ ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ò lé gbòógì hmm. ó nìna kò lè gbàálẹ̀ ni nítorí pé lẹ́yìn ẹ̀bùkọ́ mi mẹ́lẹ̀kìn kalla wala mẹ́lẹ̀kìn wala nabiyyun ya'ishu da'iman abada. so anabi eh, kan ò ní máa bẹ láéláé màláìka kan ní máa bẹ láíláí hmm. ọba kan sí tí ó máa bẹ gbére kése nkálukú náà kú náà ni hmm. oògùn rọ oògùn àdánwò tí ó tún padà ṣe sábàbí orí bú fún yàn hmm. lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama oní lọ́nà wo lọ́nà pò ń pè nǹkan míì tó yàtọ̀ sí Allah. naam. jazakumullahu khairan sheikh lábẹ́ ìbéèrè adua ṣíṣe tí adọ́gbọ́n mẹ́nuba lábẹ́ ìbéèrè tẹni tó béèrè béèrè ó náà ní pé oníbéèrè kan béèrè wọ́n ní ṣé èèyàn lè máa tan tùràrí ṣe àdúrà. tó bùkátà àdúrà pẹ̀lú tùràrí kí ló so wọ́n pọ̀ hmm. kò sí nǹkan kan tó so wọ́n pọ̀ láti bẹ lọ́n màtá lọ́n sọ pé ẹ̀sà àdúrà ẹ pè mí ẹ bẹ̀ mí kò síbi tó ti ní ẹ̀tàn tùràrí màtá nàbí sallallahu alaihi wasallam ń sọ asbabul ijaba àwọn nǹkan tí máa dé kọ́ lọ́wọ́ bọ́ gbádùn àkọ́ gbà hmm. wọn ò sọ pé kẹtàn tùràrí kankan bẹ ọ̀pọ̀lọpọ̀ tùràrí gan fi ń pàlìjànù. la ilaha Salaamu aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín àti tẹ̀ tí ń pè yìí. Orúkọ mi ni Mariam láti Pápámọ́kí nílùú Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yìí o? Ìbéèrè tèmi ni pé ẹ̀yin àmọ́kọ́ tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wípé sí àwọn ọkùnrin tó máa mhm. fẹ́ pẹran léyà. Mhm. Wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣerun àtìké ìkànnà wọn wọ́n wá ní ìbéèrè mi lọ́wọ́ ìpè bó tí obìnrin bá fẹ́ fẹ́ràn léyà kí ni tí obìnrin ò lè ṣe kìí ṣe ọkùnrin kìí ṣe ọkùnrin lásán lòfin yẹn bá wí. torí pé Ànábì sallallahu alaihi wasallam ní idha dakhala al-ashr wa arada ahadukum an yudahhi fala yamassu hmm. sha'rahu aw basharahu shay'a. Hmm. ẹnikẹ́ni nínú yín ní ìgbà tí ijọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ti bẹ̀rẹ̀ tó gbèrò láti pẹran léyà kò gbọ́dọ̀ fọwọ́ kan irun Hmm. tàbí awọ rẹ̀ rìwáyà mi ni àbí ìkànnà rẹ̀ ọ̀gbọ̀dọ̀ fọwọ́ kan ẹnìkan nínú yín ìbá àjọkùnrin ìbá àjọbìnrin hmm. eléyìí tó túmọ̀ sí káwọn obìnrin náà tó fẹ́ pẹran léyà wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan irun wọn lọ́nà tí irun ó fi tú hmm. tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe ètò àti tún irun yín ṣe ẹ ti ṣe lẹ́yìn kó tó di kóso dòlhíjà bẹ̀rẹ̀ àyàfi tó bá pé irun ti yín jẹ́ irun tó so yí pé tí wọ́n bá ń bá yín kó tí wọ́n bá ń bá yín ṣe kò ní já. Hmm. so àmọ́ tẹ́ bá ti mọ̀ pé ọjà ẹ tètè ṣe kó tó di kóso zalhijja bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà gbọ́dọ̀ gé kaná bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ rẹ̀ títí tí ó fi di pọ́ pẹran léyà rẹ̀ náà ah, ẹ dákun ẹni tí ó ń fi nọ́mbà tí a mọ̀ ọ̀nà nọ́mbà tó fi ń pè èmi ò ní gbé o àyàfi ká máa rí nọ́mbà òun ketekete ni bákan náà ẹ lè má darapọ̀ wá ní ìkànnì ojú omi wọ Facebook ẹ máa fi ọládùn níbi lò wá bákan náà tí ẹ bá ti ń wá kẹ máa like tẹ bá ti ń rí tán kẹ máa like kẹ sì tó máa share rẹ̀ bákan náà òun tún ní pé ọ̀dà ẹ̀jẹ̀ ṣe báyìí ẹ̀ lọ́wọ́. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín. ó kọ mi ní àáfàá tajudeen salam. láti bo. láti òkè owó dé ilé ẹjọ abájá. kí ni kí ni ìbéèrè yín. ẹ ṣeun ọlọ́run nípa karamọ ní àrùn jẹ. àmì ẹ ṣe o. àti ìsáàsì wa. naam. ẹ̀mí yóò gùn lágbára lọ. àmì ni masha allah gbogbo ìdánilẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ wa là ń fi ọkàn sí láti ìjọba. now lórí oògùn ṣíṣe mhm. ẹni tí stroke mú sọ̀rọ̀ lápá sọ̀rọ̀ lẹ́sẹ̀ táwa rí àbájáde mhm. tọ́sì ní ká padà lọ sí bísì mhm. ká lọ máa fọwọ́ létọ́ tí àwọn èèyàn sì ń polówó lórí rédíò táwa gbé lọ bẹ̀ tó sì rí gbàlà sí apá náà tẹ́sẹ̀ náà ìsáàsì sì sọ pé ká mọ́ sóògùn ọ̀nà àbáyọ owó ọlá wá sí sílẹ̀ yìí àti ìbéèrè kejì ni pé ẹni tí ń wọ́ mu mm-hmm. tẹ́ni kọ́ bẹ́lọ̀ mm-hmm. tó sì bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ tọ́lọ̀ mm-hmm. yọ̀ǹdọ̀ ọmọ fún tọ́wà lọ́dọ̀ adánisí tọ́lọ̀ wá bùkún tọ́lọ̀ ń gbẹ́nu adánisí tó fi bímọ pé ọmọ yẹn nìsí tó bímọ sáyé ìdájọ́ wo lọ́wọ́ àbí oyè yìí tó sọ́lọ́ ni àbí èyí tẹ̀ wí fún wa yìí sábàbọ̀. nàá ti wọ iye. alhamdulilayi àkókò kò síbẹ̀ sí lè fi tọ́lọ́n tẹ́ lè fi wé ti àṣetán hmm. lópin ìgbà tó bá rí pé bẹ́ẹ̀ ṣe ń béèrè yẹn sì gbọ́ lọ́n gbọ́ dáadáa hmm. kí wọ́n lè yàn náà já mọ́ kí la dáǹsẹ̀ náà bá pera rẹ̀ hmm. lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́n àdáǹsẹ̀ tí ó kù tíwẹ́ àdáǹsẹ̀ tí ó kù dànù àdáǹsẹ̀ tí gùn ò lè gbà àwa fẹ́ máa fi tọ́lọ́n a fẹ́ máa fi wé tẹlómi sáàdì ilé adáǹsẹ ni wọ́n lọ tán fi bí gbogbo èèyàn tó wà láyé <laughs> ah, so àbí ọlọ́run dẹ̀yàn ọlọ́run dẹ́ pé ó sórí ibú àmọ́ ibi tí ó gbà sórí ibú hmm. ìrọ̀rùn ni ó bá dé kọ́lọ́run sànù ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ so ẹ wá pé òòsà bùn mi ifá mú ìwà òòsà oníbùnyàn lọ́mọ <laughs> ifá wo ló mú eléyìí wá hmm. ọlọ́run ọba ń sọ oore fún à ń dúpẹ́ ọlọ́run ọba ń gbà wàhálà là fẹ́ bọ̀ ọlọ́run ṣe ni pẹ̀lú yín ní ọ̀sẹ̀ islam lẹ́ ń gbọ́ yẹn o tó bá pé mùsùlùmí bá lẹ̀ yẹn ẹ̀ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ àfi tẹ́yìn bá mọ̀ pé nǹkan sọ́lọ̀ lọ da yín. ẹ bá a parí rí àmì kẹyìn lọ́lẹ̀ dáadáa. dákun lẹ́yìn bá ń pè irun ní mọ́sálásí sábà mhm. rí pé ọjọ́ lọ mhm. kóhun tó dìde lẹ́yìn lè kọ́kọ́ pè irun kó tó sálùwàlá ni àbí kéèyàn kọ́kọ́ lọ sálùwàlá náà kó tó pè irun ìmọ̀ yìí ò ní jọba o. alhamdulilayi àwọn kan kí gbogbo ẹni tó bá máa pèpè fún sọlá ó kí wọn jẹ ẹni tó ṣe pé wọn wọ àwọn nǹkan tí wọn máa ràn wọn lọ́wọ́ hmm. láti máa tètè tají nítorí pé al-mu'adhdhinuna umana bẹ́ẹ̀ làdí kan nàbì sallallahu alaihi wasallam sọ àwọn ẹni tó bá ń pèpè fún sọlá ẹni ìfọkàntán ni wọn hmm. ẹni ìfọkàntán ẹ mà kó pọ̀lọpọ̀ nǹkan lọ́rọ̀ mà hmm. pàápàá jùlọ tó bá tiẹ̀ lọ jẹ́rú àṣùbà ẹlòmíì fẹ́ lánìyàn wọ́n fẹ́ kẹnu rọ́sẹ̀sì fọlọ hmm. ẹ̀yin ìpèpè tẹ́ ń pè wọn oní ọmọ tají àsìkò ti tó kò tí tò so bẹ́ẹ̀ náà bá lọ pẹ́ ó lè kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ó fi jẹ́ pé ọ̀sán ní jẹ tí ó lérò pé sáàrì lòún jẹ so téèyàn bá wá jí téèyàn fẹ́ pèpè fún sọ́la kọ̀bá àti ẹ̀jọ́sán náà lẹ fẹ́ pèpè fún sọ́la àbí ọwọ́ ọ̀rọ̀lẹ́ àbálẹ́ kò sí nǹkan tó burú kẹ́ ẹ pèpè fún sọ́la àti láì tí sàlùwàlà hmm. ṣùgbọ́n kò dáa kẹ́ ẹ sì kọ́mọ̀ láì lálùwàlà hmm. so ìyàtọ̀ wà láàrin pèpè fún sọ́la àti ìkọ́mọ̀ ìdí ni wípé tẹ bá pèpè fún sọ́la ẹ̀ ń ta àwọn èèyàn lólobó pásìkò tónu hmm. ṣùgbọ́n ìkọ́mà a kì í ṣe àfi láti sọ pé a gbé sọ láti dúró. torí àwọn sọ pé ìkọ́mà ń bùkátà àlùwàlá àmọ́ ìpèpè fún sọlá a lè ṣe ṣáájú ká tó sọlọ hmm. náà. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello. ó kọ ibi ẹ ti ń pè o. orúkọ mi ni abdulrahim. láti bo. látòkè wọdé. kí ni ìbéèrè yín ìbéèrè tí bàbá tó bẹ̀rẹ̀ ní ìsìn tó ní òun bàbá Báríkà hmm. ẹ bá wa dá rẹ̀ pẹ̀lú stroke mú. wọ́n ti dá wọ́n ti ẹ̀lọ́ wọ́n ti dá rẹ̀ wípé gbogbo àìsàn pátá ló ní ìwòsàn nínú ẹ̀sìn Islam wàlẹ́ kó lè dá ìdá wà so gbogbo àìsàn pátá ló ní ìwòsàn àyàfi tó bá jẹ́ pé èèyàn ọba èèyàn ọba tí ìmọ̀ ibi tí ó lọ láti fi rí ìwòsàn àbí ẹni tó mọ̀. má máa sọ ní tí n ìwòsàn kò ṣe gbogbo àìsàn pátá ló ní ìwòsàn ní ẹ̀sìn islam ẹ̀sìn islam ọ̀pá tí oògùn kalẹ̀ mo rò pé ń yé because pẹ̀lú tí wọ́n ń sọ yẹn bí gbàtà ọ̀pá tí oògùn kalẹ̀ àwọn èso olóògùn islam sọ wípé kò sí ní tó lè máa ṣèyàn láyé tí ò lóògùn ẹni tó máa mà ẹni tí ó máa mà àmọ́ kẹ wá wá ìwòsàn tí ń ṣe yín lọ sídìí ní tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ ṣe àfi tẹ́ ìbá ṣe mùsùlùmí tí wọ́n bá ní kẹ lọ fọwọ́ lé jẹ́ ó túmọ̀ sí kẹ máa lọ lé babaláwo so túmọ̀ sí kẹ́ ẹ máa lọ ilé adáhunṣe ni fọwọ́lé jẹ́ síbára rẹ̀ náà ní kò bẹ́ lọ hmm. ogun wo la lò láyé tó dá ṣiṣẹ́ fúnra rẹ̀. Hmm, bí ó sì yọ̀ǹda ọlọ́run. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. hello ẹ pé tó. ó kọ ibi ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ látọ̀jagun. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹlòmíín tó bá ju táwọn gbanú àwẹ̀ hmm. yóò ní àwẹ̀ alákọ̀ọ́kọ́ àtẹ̀tó parí ńlòun ò gbà tó tọ́sùn náà ẹlẹ́yìn ẹ̀sẹ̀ mùsùlùmí mùsùlùmí yóò ṣe gbogbo ojúṣe islam ẹ̀jẹ̀ àti wa islam yìí ṣe ní tí wọ́n máa ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ hmm. islam yìí ṣe ní tí wọ́n máa ń fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀n hẹ́n mú bí ẹni tó sọ pé màá máa ṣàṣùbà hmm. so àmọ́ yòókù ọlọ́run ó foríjì mi foríjì wọn báwo <laughs> kì í ṣeré lẹ́sìn islam hmm. so ẹni tó bá fẹ́ wọ àlìjánná àlìjánná tá à ń sọ ẹrù ọlọ́run ẹrù ọlọ́run kò ṣeé gbà kò ṣeé gbà ní rọrùn Hmm. láì jẹ́ pé o mójútó ń tọ́lọ̀ ní kò ṣe. Hmm. wọ́n sọ pé tí Ramadan bá bẹ̀rẹ̀ wá ṣe tàkọ́kọ́ wá ṣe ti gbẹ̀yìn àforíjìn ọba yòókù hmm. àforíjìn àbíyà ṣe <laughs> èèyàn gbọ́dọ̀ mójútó ẹ̀sìn ọlọ́run o. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ètò tí a pè ní ẹkú ọdún yóò wáyé ní ẹgbẹ́ ààfin bàbá Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ní nǹkan báadà sọlátìlẹ̀ asù lẹ́yìn sọlátìlẹ̀ asù lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ ẹ jẹ́ kí a péjú pésẹ̀ síbẹ̀ bákan náà àwa tí a gbọ́ kí a sọ fún ẹni tí ò gbọ́ bákan náà tàbá tí ń bọ̀ ká lo ìbomú wa o láti fi pé àwọn ìwò tí ó ní ṣe pẹ̀lú àti dènà àjàkálẹ̀ àrùn covid-19 bẹ́ẹ̀ ẹni tó ń fi private number pè èmi ò ní gbé àyàfi kẹ́ jẹ́ kí nọ́mbà náà kó ṣò hello. Eh, hello salaam aleykum. waaleykum salaam wa rahmatulah ọkàn yín àbí ẹ ti ń pè yìí. Eh, Ibrahim ló sọ̀rọ̀ láti bo láti èkó. kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni àkọ́kọ́ ni wípé ìyàwó ní islam kọ sí fọ́tò yíyà. Mhm. naam ẹlẹ́ẹ̀kejì. naam. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nílẹ̀ ẹ̀sìn islam ọmọ ṣìnà ìyẹn fún obìnrin mhm. kí ni ọkùnrin lè ṣe tó fi ọmọ ọmọ yẹn fi lè jẹ́ ọmọ títí ẹ̀ tí ó dẹ̀ ní obìnrin yẹn fẹ́ alhamdulilayi àkókò àwòrán yíyà bóyá ọwọ́ ni wọ́n fi yà bóyá ẹ̀rọ kan ni wọ́n fi yà pé àwọn gbẹ̀lérè islam ò faramọ́ islam yìí sẹ́sìn ànyàgì um, ànyẹ́pẹ̀ ànbọ́gì ànbọ́yẹ́pẹ̀ ànyàwòrán ànyàgbùgbẹ̀ islam ò faramọ́ torí ẹ̀ ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ashaddu an-nasi adaban yawma al-qiyamati al-musawwirun àwọn ẹni tí ìyá wọn tí ó peléke jù tó bá di jọ́gbìn dàlùkìyàmù làwọn àyàwòrán hmm. wọ́n á sọ fún wọn pé kí wọ́n fẹ̀mí sára gbogbo nǹkan yà láwòrán àmọ́ wọn ò ní lè fẹ̀sí lára torí délé eléyìí lòfin ọlọ́run wọ́n wá bá mi láàmú kò bá mi láàmú wọ́n lọ mà hmm. òfin ọlọ́run tó lọ́n ṣe nù so a sì gbọ́dọ̀ tẹ̀lé lókun ìgbà tá a bá jẹ́ mùsùlùmí gidi ẹni ìgbà tá a ti mà lábẹ́ òfin ọlọ́run pé ọmọ tán bá bí gbọ́nà zina ìyá ló ní kò ní bàbá hmm wọ́n wá ní bàbá tí ọba àṣezì náà papọ̀ yìí òun náà fẹ́ láti pé kọ́ ọmọ jẹ́ tòun ọgbọ́n wo ló lè dá kọ́sọ́gbọ́n tó lè dá ju wípé kó o so igi pẹ̀lú obìnrin ní igi tó lálàáfíà lọ ṣáájú kí ìbálòpọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin wa àtòbìnrin àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti bímọ lọ́nà zina ọmọ ìyẹn á sọ pé ìyá lásán ló ní òní bàbá òfin tọ́lọ́run ọba nìyẹn kí ni tọ́ náà láti ṣe sùúrù so igi kó tó di pé o ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin òtù wa lọ ṣe zina ọwọ́ á ní abó lọ́mú ó sì lè jẹ́ ilé ni ń pè ní ọmọ zina ọmọ zina ọmọ tá a ṣòwò àti bíi pẹ̀lú obìnrin ṣáájú kó tó di pa aṣọ pẹ̀lú obìnrin yẹn so eléyìí túmọ̀ sí wípé ẹja bẹ̀rù ọlọ́run kí ni tí wọ́n ń gbà nídìí ẹwà kó bá a láéláé ọmọ tá a wá bí wọn máa jẹ pé ìyá kò hmm. ah, tí wọ́n béèrè nípa ti àwòrán báwo ni ti àwọn tó jẹ́ pé àwọn ń ta ọjà nínú ṣọ́ọ̀bù tàjà wọn ṣùgbọ́n àwọn páálí ọjà wọn nǹkan kan ó ní ṣe pẹ̀lú àwòrán àwọn nǹkan abẹ̀mí. kò wàhálà wọn ní display rẹ wọn á fi nǹkan bo déédéé bí orí yẹn. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. muhammed ni ní àti ọ̀yọ́ làkọ́. kí ni ìbéèrè yín ìbéèrè ni pé mọ́ọ̀fì tí a ti ń kírun mhm. lásìkò covid nineteen náà tó wá ní ká tó máa fọ owó wa wá wọlé ìbá ansáàlù alátẹ́lẹ̀ sí ìdájọ́ tí ń bẹ lórí yìí. tó ọ̀dà. alhamdulilayi àkọ́kọ́ ni pé lópin ìgbà tó ti pé mùsùlùmí ó sàlù àlàsájú kó tó wọ mọ́ṣáláṣí àwọn àbùkátà kan tó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kankan mọ́ àwọn àbùkátà kan tó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kankan mọ́ àfi tó bá ti pẹ́ nìkan wà tí ì sàlù àlà ò sàlùwàlá ló ń fi lọ mọ́ṣáláṣí lẹ́yìn ẹ̀bùrú ilé ìjẹ́bù sùjọ. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. hello doctor. ó kọ yín o. ẹ̀ẹ́dẹ̀ náà mo padà amúfínà ló padà ẹ̀mí yóò gùn lágbára ọlọ́run. láti wo. látòkè owó dé ni. ẹ dọ́kítọ̀ ẹni yóò gùn lágbára lọ. àmì náà ń gbọ́ yín. láti jẹ́ pé ẹ ti ń ṣe fúgàmù yín máa ń dùn pé ìsìlámù ò parẹ́ lóbi sí. ẹ dákun gẹ́gẹ́ abẹ́bẹ̀ yìí bá ti parí àwọn ètò yìí ẹ dákun ni mọ́ jẹ́ ìrántí ọlọ́ ẹ dákun tó parí ẹ láàmú ọkọlẹ̀ ẹ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá wa pè é. ọ̀dà àti gbọ́ yín àti gbọ́ yín. zero nine zero five one. ìbéèrè tí ẹnìkan ṣe lẹ́ẹ̀kan nípa tí mọ́ṣáláṣí wípé wọ́n ní káwọn máa fọwọ́. àkọ́kọ́ tó ń ti pé a ti ṣàlùwàlá wọ́n tún mm. rántí tó ń ti pé a ti ṣàlùwàlá ṣáájú kó tó di pé a wá sí mọ́ṣáláṣí. so kò burú náà kí mọ́ṣáláṣí ó tún ní bọ́kẹ́ẹ̀tì eléyìí tí ó gbé sí déédéé bí ẹnu ọ̀nà àtúyọ̀sẹ̀ torí gẹ́gẹ́ bí a ti ṣe ń gbọ́ tá à ń ṣe ń wí fúnra wa lójoojúmọ́ pé ká sọ̀ra fáǹ bara wa lọ́wọ́ hmm. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ti pẹ́ hmm. àwọn èèyàn ń lákàsí fún ma ọ̀pọ̀lọpọ̀ ń bara wọn lọ́wọ́ hmm tó ń ti gbogbo kìlọ̀ ibo ti ṣe lágbára tó sábà mà èèyàn lè ṣèṣì bá ẹlòmíì lọ ó lè má mà bá ẹlòmíì lọ hmm. tí bọ́kẹ́tì àti ọṣẹ yẹn bá wà nítòsí wàá fi tètè fọwọ́ rẹ̀ nítorí kó tó di pé ọta fún gbogbo ara yòókù <laughs> ó ti wọn àdánù. eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló tún padà. kí ni ìbéèrè yín. ẹ dákun wọn sọ yí pé kò tọ́ súnà pé láti mọ ìyá fọ́tò. Hmm fọ́tò tá à ń yà lórí fóònù tó tọ́ súnà. ọ̀dà alhamdulilayi bákan náà ni gbogbo ẹ náà wọ́n ń pè fọ́tò fọ́tò fọ́tò kọ́tọ́ àyàfi tó bá jẹ́ pé túláàsì ni ló mú yàn yà bí fọ́tò tá a fẹ́ fi sí ara passport tá a fẹ́ fi rìnrìn àjò hmm. so wọ́n fẹ́ sí id card so wọ́n ní kí n lọ mú fọ́tò wa gbogbo eléyìí kò sí fẹ́ẹ́ ṣe lè ṣe so eléyìí in Islam gbà yìí pé ẹ lè ṣe lábẹ́ túláàsì hmm. eléyìí jẹ́ bó ṣojú hello. hello sàmánì. waaleykum salaam wa rahmatulah ọkọ yín o. àmì ló ń pè láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. nípa di passport yẹn náà mo fẹ́ dé. náà. bọ̀dé sàǹsì sì ní ayé tá a wà yìí ní civilization tó ti wà fà tó tó jẹ́ pé most àwọn kan níbi tá a bẹ̀ ṣe ẹ máa ní ìdí pé bá a passport yóò ẹ lè lọ sí kíkẹ́ mi tẹ pé wọn á tètè títọ yín tẹ́lẹ̀ wọn gẹ́gẹ́ bí báyìí ọ bóyá ń sìn àwọn tó ti ń di bíi celebrity sìn bóyá bí àwọn afa ni ọ bá bí most àwọn míì kan lọ sí bóyá bí òkèṣẹ kan so wọn lè ya píkṣọ yín bẹ́ẹ̀ ni mọ so kí ni ẹsẹ ń bẹ ọ bóyá ń sìn ẹni tó wọ skul ọ bóyá ó sì nǹkan so ó máa níbi ra passport bóyá bí graduation sìn wọn níbi ra bí píkṣọ bóyá. a ti gbọ́ yín alhamdulilayi lópin ìgbà tí èsì ọlọlọ gbéra rẹ̀ jókòó tó ní wọn máa yà ọ so Ọlọ́run ní bíọ léèrè ebi hmm. jẹjẹjẹjẹ rẹ̀ ni wọn jókòó hmm. so bákan náà ọkọ pàkọ ẹnìkan yọ kí ni tìtì ẹ ti jẹ ìpàkọ ọgbọsùtì so tó bá jẹ pé o bá nídìí àti ṣàlàyé rẹ̀ o bá nídìí rẹ̀ fún eh, id card passport fẹ́ travel nǹkan kan islam ọ̀pẹ lẹ́yìn bákan náà fọ́tò tán yàtọ̀ owó islam sọ pé kọ́ yá dànù má ti ṣe pórí èèyàn dàrú so islam sọ pé irú eléyìí kò sì wà ló yá hmm. o sì ní tìtorí rẹ̀ kó ló náwó má hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bákan náà ẹ máa ń gbàgbé pé ẹ lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe mọ̀ omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi ìlò wa ẹ bá ti ń rí kẹ máa láìkí ẹ bákan náà kẹtù máa ṣí ààrẹ ẹ sì rí mi àti sheikh lóní ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́ ẹ sì má gbàgbé lẹ́yìn sọlátìlẹ̀ asri lọ́la ní wa ní ẹ̀gbẹ́ kan tábà ní dèdè ọjà gbó níwájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ ètò ẹkú ọdún yóò wáyé níbẹ̀ lẹ́yìn sọlátìlẹ̀ asri bó ti ṣe máa ń wáyé náà látẹ̀yìnwá kí àwa tá ti gbọ́ ká gbìyànjú sọ fún àwọn tí wọ́n àti ìgbọ́ Allah yóò sì ṣe ní rọrùn fún wa insha Allah hello. hello. orúkọ yín o orúkọ yín o. orúkọ mi ni bẹ́ẹ̀ black brother. kí ni ìbéèrè yín. àtẹ̀sọ́bí láti yí kú ọdún náà ni o. ọ̀dà ẹ ṣe wàá dúpẹ́ o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six rabi ẹni pé àwọn ìpè yìí ó ń dí àwọn ará ilẹ̀ òkèrè lọ́rùn ó ń dí wọn lọ́wọ́ gidi gan ah, ojú òpó náà tún kùn díẹ̀ àmọ́ bàbá ti ṣe o zero nine zero five one six four five four three eight hello. hello. hello. ẹ sì ń bẹ lójú òpó. hello. ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí orúkọ yín àti ibi tẹ́ ti ń pè kó ti já. Zero 09051645438 nọ́mbà tí a fi ń dá sínú fún àbátan bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà hello hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín o ó kọ yín òun náà tún já ọ̀dà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello. Hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín o. akọ ọjọ àpapọ̀ rẹ o. ẹ ṣe o ó kọ yín ibi jẹ tí ń pè. orúkọ mi ni mrs kudrat abdulwakil ṣe ògbẹ́yàmá sí ìyá ṣáídì láti kàjá. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ni wípé ẹran tí ẹnìkan fẹ́ pa ní àárọ̀ yìí mhm. kò sí tó mú tá a ti lọ yídì mhm. ìgbà tá a kírun dé nìsín ẹran mhm. yẹn nígbà tẹ pé òtútù mú ń gbọ́ pìrìpìrì wọ́n wá gba abẹ́rẹ́ fún un jẹ́jẹ́ ṣe gba abẹ́rẹ́ fún un tí wọ́n lè pa àti wọn ò lè pa nílànà súnà ẹ̀ ní ṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹran tá a ní fún iléyá nǹkan kan ṣe títí tá a fi lọ sí àìd ìgbà tá a wá darí dé tó kù dẹ̀dẹ̀ ká pa àríbí ìgbà tí òtútù fẹ́ máa mú hmm. so tá a bá tọ́jú rẹ̀ tó bá gbádùn ìgbà náà ló tó lè wọlé ya tá a bá tọ́jú ẹ̀ tí ò gbádùn a gbọ́dọ̀ pa fún lé ya. hello. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ilé tí ń pè. na Ibrahim náà ló padà wá. tó à ń gbọ́ yín. na ìbéèrè mi ni wípé tí èèyàn bá kọ́lé mhm. ṣé èèyàn lè gbin bí igi àwọn nǹkan oríṣiríṣi sínú ẹ̀ yàtọ̀ sí fúláwà ò igi gbígbìn tó lè máa so nǹkan bí igi eléso tó máa máa so nǹkan tíyàn lè máa jẹ. eléyìí ní ṣe pẹ̀lú ìgbésí ayé yín ni tẹ́yìn bá rí pé nídìí láti gbìngì sílé yẹn gbìn sílé yẹn sáà ti má gbìngì burúkú bí kéèyàn gbìn èèyàn gbọ́dọ̀ gbin igbó sílé àbá àwọn èso burúkú tó lè ba tèèyàn jẹ́ ẹ gbin sílé so nǹkan tó lè wúlò fún yín tí ó wúlò fọ́mọ èèyàn hmm. so kò sí nǹkan tó burú ń lópin ìgbà tí ò ti ní kó bá lé yín eléyìí ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yín ẹ̀mọ̀kan tó gbin igi tó gbin sí ẹ̀bá ògiri hmm. ó ṣeé ṣe kí gbòǹgbògi yẹn kó padà wúlé ńgbà ọba yẹn so tẹ bá ti gbin síbi tí ò ti ní palẹ̀ yín lára kò sí tó burú ń eléyìí ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yín. Hmm. Hello aleykum salaam ó kọ yín o. màmá james ló sọ̀rọ̀ láti wájú. kí ni ìbéèrè yín màmá. mo mo fẹ́ béèrè yìí obìnrin náà wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ó ti bímọ tán ní oṣù sọ̀dá kan ó sì ní ojú ìfún sàdá àti òun mm-hmm. òun sì fẹ́ kàn ṣe bọ́n mọ́ sí dé bí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ mú yàwó ìdí ó lè ṣe bí ẹni tó ti sọ̀dá lẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́n wọn yé tí wọ́n béèrè ní pé ẹnì kan bẹ obìnrin ni ó ti bímọ tán kódà ó ti sọ̀jálẹ̀ pé òun ò bímọ mọ́ ṣùgbọ́n wọn à ṣe wọn à ṣe wọn à san sọ̀dá kí ọ wá fẹ́ kí wọ́n ṣe ní bó ṣe yẹ kí wọ́n ṣe pé ǹjẹ́ lè ṣe ṣe nírú àsìkò yìí mọ́. náà kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tẹ́ ẹ bá fẹ́ lóbìnrin tó ṣe pé ẹ so igi kó tó di kó di ìyàwó yín hmm. bàbá rẹ̀ fi fún yín níyàwó ẹ̀yin náà sì gbà níyàwó àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí i ọ̀ràn yàn ló jẹ́ lórí ọkùnrin kó san sọ̀dáàkì fún ìyàwó rẹ̀ sọ̀dáàkì yìí ó kéré ní àbọ̀pọ̀ túláàsì èèyàn gbọ́dọ̀ san fóbìnrin nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ so obìnrin tí a sì fẹ́ lóbìnrin tá a fẹ́ ń yàwó òun ló ní sọ̀dáàkì yìí kìí ṣe ti mọ̀lẹ́bí kìí ṣe ti dílé kìí ṣe ti bàbá kìí ṣe ti yá kìí sì ṣe tọkọ gan pẹ̀lú àmọ́ tó bá wu obìnrin láti yọ̀ǹda nǹkan kan nínú sọ̀dáàkì rẹ̀ fẹ́ni tó bá wù eléyàn kò sí ní tó burú ń bẹ̀. Hmm wàyí o ẹni tó ti wá fẹ́yàwó ìyàwó yìí ti wá bí gbogbo ọmọ inú rẹ̀ tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí. so débi wípé ó wá fura mọ̀ pọ́kò tiẹ̀ san sọ̀dá kí fún un hmm. títí dòní yìí báyìí báwo ni wọ́n ṣe ṣe gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn ọkùnrin ọgbọ́dọ̀ san. Hmm. kódà gan òfin ọlọ́run sọ pé tọkùnrin bá lọ kú pínrín láì jẹ́ pọ́ san sọ̀dá kí fún ìyàwó rẹ̀ nínú àkọ́kọ́ tá a kọ́ yọ nínú dúkìá rẹ̀ nu kó tó di pa pín ogún rẹ̀ yókù á yọ nínú dúkìá rẹ̀ ẹ̀tọ́ ìyàwó rẹ̀ tí í ṣe sọ̀dá àkìtì ọ̀sán fún ṣe lè ìjẹ́bù tó ṣe jẹ́. Ah, ṣé èèyàn yóò máa jẹ́ tẹni tí wọ́n fi ọkọ fún tánfìyàwó fọkọ tóun náà sì gbà níyàwó àbí ẹni tó jẹ́ pé kò tiẹ̀ wulẹ̀ gbàyọ̀ǹda kankan kó tó rí pé ọ̀rọ̀ olóyún dé títí tí wọ́n fi wọ́n ń gbáyé lọ. wọ́n sọ pé wọ́n fẹ́ ni tiẹ̀ ló ń béèrè <laughs> wọ́n sọ pé wọ́n fẹ́ obìnrin yàwó eléyìí jẹ́ bó ti jẹ́ ẹni tí wọ́n jọ rìn pàdé ara wọn ṣé yàwó wọn ń pè léyìn aṣọ kí wọ́n ń jókòó zina wọ́n ń sọ̀rọ̀ sọ̀dáàkì Nah. Hello. Hello. Hello. Ó kọ yín o. Abdulrahman Mustapha. Láti kí ni ìbéèrè yín? Angel Adéfata tú. Mhm. Àwọn kan wá pẹ́ nílé. So wọ́n ti àti kírun tán. Ìmáàmù wa ń ṣe kútúbà lọ́wọ́. Àwọn náà wá ń gbé Nẹ́sílà mi dìde ní ẹ̀yìn mọ́tàkì. Ṣé ìyẹn sọ tọ́sún náà? Tàbí màá sàhábà tó ṣe. ọ̀dà alhamdulilayi wọ́n ní àwọn ti parí sọ̀láàtì làáìd káwọn kan tó pẹ́ dé so ìmáàmù ṣe kútúbà lọ làwọn náà ń ṣe ìdí tiwọn so à ń bẹ lọ́n kọ́ máa burú nítorí pé Anas ibn Malik radiyallahu anhu ọjọ́ ẹni tó ṣe pé tó bá pẹ́ sí ìd tí wọ́n ti parí ìd kó tó dé ó máa ń fi ọ̀kan nínú àwọn ọ̀dọ́ rẹ̀ tẹ́tẹ́ kó ti jẹ́rú rẹ̀ rí tó ti fún lómìnira ó máa ń tì kó ṣe ìd fáwọn ó sì tò lẹ́yìn rẹ̀ hmm. yóò ṣe gẹ́gẹ́ bí lè máàmù náà ṣe ṣe tiẹ̀ allahu akbar mẹ́fà kúnta alákọ̀ọ́kọ́ ní raka alákọ̀ọ́kọ́ ó di méje allahu akbar márùn-ún kúntì ìnáró ní raka ẹlẹ́ẹ̀kejì ó di so eléyìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ń ṣùgbọ́n òun náà ní kékeré gbogbo wa ká máa tètè lọ sí ibi tá a bá ti fẹ́ sin lọ́n hmm. ní tí ìbá dúró déyàn èèyàn máa lọ dúró dé ni. Hmm. káwa mọ̀ igbe solatul Eid náfìlà lásán so bó bá ṣe bá ń bó sì tún ṣe náà ọ̀sẹ̀ lọ. ṣe ìjẹ́bù sójà kọ́lá ń bẹ náà aṣáájú rere tó sọ pé tí Eid bá ti bọ́ ọmọ lọ́wọ́ náfìlà araka mẹ́rin lọ́kàn sí. ẹ lọ́wọ́. sọ́wọ́n aleykum. aleykum salaam wa rahmatulah ìbéèrè ni pé obìnrin tí yóò ti san ẹ̀sàdá eh, kìló hmm. so kí ẹ̀ bá kí ẹ̀ bá fẹ́ san ṣé dandan ni kí ẹ̀ wà bẹ́ẹ̀ ní tẹ̀lé. Ah, alhamdulilayi àwọn kan ní pé ìyàwó tẹ jẹ ní sọdá kìtẹ tí san fún bákan méjì ni nínú kó pé ẹ ti sọ iye tẹ fún tẹ́lẹ̀ náà àbí kó pé iye tẹ fẹ́ fún ẹ màánu ni ẹ tí sọ fún so tó bá jẹ́ pé ẹ ti sọ iye tẹ fún tẹ́lẹ̀ ẹ kó rẹ fún kò burú káwọn ẹlẹ́rìí méjì ó sí nítorí ìdéwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ. so eléyìí jẹba àmọ́tẹ́bà ti sọ iye pàtó báyìí lẹ́fọ̀ obìnrin ọlọ́run akádàrà pípédé òyédè bẹ́ sílẹ̀ wá kọ́lẹ̀ so ẹ sì ti ń sàsọdáàkì rẹ̀ tẹ̀ fi kọ́lẹ̀ so ẹ sì sọ pé iye báyìí pàtó lẹ́fọ̀ eléyìí ẹ sàn sọdáàkì mẹ́tẹ̀lì iye sọdáàkì tán lè fúnru obìnrin hmm. ní ìgbà tó fẹ́ bó hmm. ti ṣe rẹwà bí ó ṣe rẹwà bó ti ṣe ga nípò bí ó ti ṣe ga nípò iye sọdáàkì tó yẹ kán fúnrú rẹ níjọ́ tó fẹ́hùn iná lọ san padà fún. jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò àbí aláàkí àsanwó ní ẹ̀sùn lórí sheikh Ah, jazakumullahu khairan tó ń ti pé òní jẹ́ ọjọ́ ọdún ẹ tún gbìyànjú láti wá ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ á dẹ̀ bá bòyín lẹ́yìn gún àtàlàfíà àti arísíkì tó ní bárókà nínú. Ah, ọ̀làdùnníbelò ó ní ó kọ̀ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ìṣànú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọjọ́ kan láti ìgbà yìí wá ọjọ́ mẹ́jọ yìí ní látùmọ̀ pàdé papọ̀ ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ náà ni à ń dágbére fúnra wa pé sálámù aleykum warahmatulahi wabarakatuhu. àǹtí ló